àtúngbèdè ò kẹ̀búyẹ̀rì naija fm one zero one point one bẹ́ẹ̀ ni tòlótòló ló ní káyìnbọn ìdí ọmọ ọdẹ ló ní káfẹ́ràn jẹun naija fm one zero one point one ló léde àsìkò ìpolówó ọjà tó kojú owó orin àsìkò tí tunilára pẹ̀sẹ̀ ìdánilárayá ìlanilọ́yẹ̀ àti ìṣinilétí naija fm lakata kàtàbù.